وكل ضلالة في النار نعوذ بالله تعالى من النار إخوة الإيمان والأخوات السلام عليكم ورحمة الله وبركاته أركفوا الله سبحانه وتعالى وباتي كدر ششك ولوري إسلام أتي ببلوري سنة نبوة محمد صلى الله عليه وسلم abẹ́láwọn ọba Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún ìgbàláyè ìdúró déédéé àti àgbọ́yé wa abẹ́láwọn ọba Allah subhanahu wa ta'ala ń tó kù tí a fẹ́ lò nínú ìṣẹ̀mí wa kọ́lọ̀ ń jẹ́ kí istiqama wa àgbọ́yé ẹ̀sìn wa àti gbogbo ohun tó ṣe fún wa lórí lápapọ̀ kó jẹ́ kó ju èyí tí a ti lò sẹ́yìn lọ kó wá fi àlùbáríkà sí gbogbo ìgbésí ayé wa láti òkè délẹ̀ abẹ́lẹ́ wọn bá kó ṣe ìsìláàmù wa tí à ń bẹ lórí rẹ̀ níbàámu sí súnà nábì àti ìlànà àwọn sálẹ̀f kó ṣe é ní tí yóò wu àwọn tó jáde lára wa kó ṣe é ní ogún táwọn àrọ́mọdọ́mọ wa ní wọ́n máa gbẹ́sẹ̀ lé tí wọ́n máa jẹ ọ̀lẹ́lá ilaha illallah. insha allah ta'ala ìjókòó wa ti halqa ti òní ànífẹ́ láti tọwọ́ bọ tírà ìkankan nínú àwọn àfọ àwa tí wọ́n máa ń ṣèjókòó náà fún wa. ó sì wù wá kó já sí pé kí ó já sí àwọn náà ni wọ́n máa tẹ̀síwájú lórí àwọn ibi tí wọ́n bá ń bọ̀rọ̀ wọn dé. ìyẹn ló fà á tó fi já sí pé ìjọ tí ọlọ́run bá ti kádàrá wípé wọn ò ráyè á máa gbé àwọn nǹkan mí yẹ̀wò láàrin ara wa ṣùgbọ́n lọ́dọ̀ sí mi insha Allah ta'ala gbogbo ọjọ́ tí ọlọ́run bá ti kádàrá wípé kí n dòkó ń bì yìí láti lè rólé fún àwọn àfọ àwa tí wọn ò sí lé a máa ka usulu sunnati àfọ àwa alimam ahmed a máa tu fún wa insha Allah ta'ala. ìdí ni pé tíra usulu sunna ti àfọ àwa alimam ahmed nínú àwọn tíra tí yóò pàtàkì láti gbọ́ yé nígbà tí èèyàn bá ń ṣe súnà ni àwọn náà máa gbọ́ ohun ẹ̀ lára orúkọ tí àfa àwa sọ wọ́n ní usulu as-sunna tòun tí wọ́n pè ní usul òun náà ni ó jẹ́ jámù fún aslu wal aslu huwa ma yubna alayhi ghayruhu aw ma yatafarra'a anhu ghayruhu tá a bá pè nǹkan ní aslu ìpìlẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ nítumọ̀ yorùbá ìntaba wa pè ní ìpìlẹ̀ yóò já sí pé orí rẹ̀ là á máa tó nǹkan lé àbí kó já sí pé ara rẹ̀ ni nǹkan ó ti máa jáde ìyẹn ló fà tó fi já sí pé foundation tá a ma ilé lé lórí tá a ń to blọọkù lé lórí wọ́n ń pè ní aslo a rí i pé àwa là ń to nǹkan lé òun lórí bẹ́ẹ̀ náà ni àwọn igi igi tó já sí pé òun ni gbòǹgbò tí ó wá dàgbà tí ó ga sókè tí àwọn ẹ̀ka yóò máa jáde lára rẹ̀ lọ́tún lọ́sì lónìí rárá èyí tí ó tínrín èyí tí ó sanra díẹ̀ èyí tí ó tínrín gan yóò máa jáde látara igi ẹyọ ọ̀kan tó jẹ́ ìpìlẹ̀ tó jẹ́ gbòǹgbò so eléyìí náà wọ́n máa ń pè ní aslu tòlópa tó jẹ́ pé tààrífù aslu tí nǹkan mi máa ń jẹ jáde látara rẹ̀ ìpìlẹ̀ náà ni wọ́n máa ń pè é so ló fà á tó fi já pé kódà àwọn bàbá tí wọ́n bí wa tábà tún lọ́dọ̀ àwọn fún ní ilmul fara'id àwọn tó já wọn òbí táwa jáde lára wọn wọ́n á pè wọ́n ní aslu fún wa wọ́n á ní aslu wa ni wọ́n torí pé ara wọn náà túmọ̀ lọ́dọ̀ àwọn fún ní usulul fiqh wọn tún máa pè wọ́n ní usulus sunnati indana usulus sunna ìgbà tí mọ́mọ́ Ahmed ti lè wí báwọn ó túmọ̀ sí pé àkọlé tí wọ́n fẹ́ mọ gbogbo ọ̀rọ̀ tó kù lé lórí náà nìyẹn sòlófà tó fi já sí pé pẹ̀lú tí Imam Ahmed sọ yìí pé usulu sunna ó ń tọ́ka sí pé gbogbo tí yẹn bá fẹ́ ṣe sunna tí ó yanjú àwọn tó jẹ́ foundation tí ó mọ sunna rẹ̀ lé lórí àbí ibi tí àgbọ́yé sunna rẹ̀ ó ti jáde wá òun náà ni tí Imam Ahmed kójọ sínú tírà àwọn yẹn olùfà tó já sí àwọn àfa nínú Islam tó lọ́wọ́ bá ní yọ́nú sí wọn kó bá ní kẹ́ wọn àwọn àfa wa máa ń ṣàkólé kan àlàyé lórí tíra òṣòlù súnà púpọ̀ lọ́pọ̀lọpọ̀ wọn a máa ṣàkólíkà lórí rẹ̀ àìmọye àwọn àfẹ́sìn wọ́n ti ṣe àlàyé wọ́n ṣe ṣẹ́rìfù oríṣiríṣi èyí tó tóbi èyí tó kéré lórí ọ̀rọ̀ tí Imam Ahmed sọ tó já pé tá a bá yọ ọ̀rọ̀ òun nìkan kalẹ̀ gbogbo ojú ewé tó gbà ò tó nǹkan kan nínú ewé ìwé ṣùgbọ́n ọ̀rọ̀ ńlá ni tó já sí pé ńgbà tá a bá fẹ́ máa ṣe ìṣèdíláàlù fún ta fẹ́ máa mẹ́rin ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí Imam Ahmadu rí tá fi pè wọ́n ní àwọn ìpìlẹ̀ tá a bá fẹ́ máa ṣe ìṣèdíláàlù fún yóò padà máa di nǹkan tí ó fẹ́ kọ́lọ̀ kó bá ní sẹ́wọ̀n àfẹ́sìn. sọ́l Imam Ahmad rahimahullah wọ́n ní usulu sunna ti indana ìpìlẹ̀ sunna ní ọ̀dọ̀ tiwa àwọn tó jẹ́ foundation tá a máa ma súnà lé lórí lọ́dọ̀ títí wa. àkọ́kọ́ imam ahmed yìí ká tó lọ gbogbo àná alámẹni tí ń jẹ́ imam ahmed ahmed ibn hanbala so imam ahmed ẹni tó gbajúmọ̀ ni tó já sí pé kódà bí yóò sọ tẹ́rìjámù imam ahmed ọ̀pọ̀lọpọ̀ àná ti mà pé ìkànnì àwọn àfa ẹ̀sìn òdodo tí wọ́n dúró ti súnà tí wọ́n sì takú tì í tí wọ́n jìyà lé lórí òní imam ahmed tí imam ahmed ṣe wá gbajúmọ̀ tó lórí ọ̀rọ̀ sunna àti ìlànà àwọn tí wọ́n já wọn sálàfù nì tí imam ahmed ṣe gbajúmọ̀ tó nínú gbogbo imam mẹ́rẹ̀ẹ́ ní tá a mọ̀ yẹn imam ahmed náà ni ẹni ìgbẹ̀yìn gbogbo wọn àwọn náà kéré jù nínú gbogbo wọn sọni tó dàgbà jù òní imam abu hanifa nu'man ibn thabit àwọn ni wọ́n dàgbà jù torí pé éèjì tí wọ́n bí imam abu hanifa imam abu hanifa one oh one fifty ni wọ́n bí imam abu hanifa so lẹ́yìn imam abu hanifa ẹni tó tún tẹ̀lé wọn ni imam malik abu hanifa eh, kí náà ti ń pè é sí ìjìrá eighty years of hijra ni wọ́n bí imam abu hanifa wọ́n kún ní one fifty that is seventy years ní abu hanifa lò láyé so imam malik ló tẹ̀lé abu hanifa ni wọ́n bí àwọn ní ninety three tòtó tọ́ka sí pé dèdè ọjọ́ orí tí ń bẹ tí imam abu hanifa fi ju imam malik lọ ní kò ní dín ní bíi thirteen years tí imam abu hanifa fi ju imam malik lọ. so lẹ́yìn náà ìmáàmù Ṣáfi'í náà wọ́n lẹ́yìn wọn ọdún tí ìmáàmù Abu Hanifa kú ọdún náà náà ìmáàmù so ìmáàmù Abu Hanifa kú ní one fifty wọ́n bí ìmáàmù n'i ní one fifty náà ni wọ́n bí ìmáàmù so ẹni tó wá dé gbẹ̀yìn nínú wọn tí wọ́n bí gbẹ̀yìn nínú wọn òun náà ni ìmáàmù gan nínú àwọn tó gba lọ́dọ̀ imam shafi'i ni imam ahmed wà tó kọ́lọ̀ kó bá ní yọ́nú sí gbogbo wọn kó bá ní kẹ́ wọn. so imam ahmed wà gbajúmọ̀ yẹn làwọn afáàfin máa ń sọ wípé imam ahmed wò mo tuntun wá lórí ọ̀rọ̀ àkídà fìtínà tí imam ahmed wù báyìí nígbà tó di pé àwọn èèyàn ti ń ba nǹkan jẹ́ lásìkò imam ahmed fìtínà táwọn báyìí ló mú àwọn máa pariwo pé báyìí lórí báyìí lórí báyìí lórí tó já pé fìtínà yẹn kéré lásìkò rú àwọn ìmáàmù Malik tó wọn làágùn lọ títí kan ní lẹ́yìn àwọn traces àwọn àpẹẹrẹ díẹ̀díẹ̀ téèyàn ó kàn máa rí lásìkò àwọn ìmáàmù Malik bí ìgbà tí ẹnìkan tí ìmáàmù Malik ń ṣe halkọ fún àwọn èèyàn tẹnìkan wá wá ṣe halkọ ìmáàmù Malik ó ń béèrè nípa ọ̀rọ̀ al-istiwa lọ́wọ́ imam malik kò wá béèrè nípa ìtumọ̀ al-istiwa ń béèrè nípa kayfiyatul istiwa so imam malik ni nígbà tí imam malik fèsì wọn tán wọn ni ẹgbẹ́ lè jáde ó ń bí dé àlélẹ́ eléyìí ti sọnù so níjọ́ náà lọ́hùn ẹnu bẹ́yẹn kan bá ní bídíà lára tó bá ní bídíà nínú ọpọlọ tó bá ní bídíà nínú ọkàn ilẹ̀ fún mọ́ oníbídíà lásìkò orú àwọn Imam Malik àti gbé jáde yóò dogun torí pé tó bá gbé jáde ìyà ni ó bá bọ̀ lẹ́yìn so àwọn èèyàn máa ń tọwọ́ ọmọ wọn bọ̀ sọ̀tún mọ́ lásìkò orú àwọn Imam Ahmed ní àwọn bídíà ti rọ́wọ́ mú débi kí wọ́n lè máa fi ìyà jẹ onísúnnà sòlófà tó já pé Imam Ahmed dúró tì wọ́n lọ́rùn tán yáyá ìdúró tí wọ́n lọ́rùn yẹn gbogbo ìyà tí wọ́n bá bọ́ ń díẹ̀ gbogbo ẹ̀gbin tí wọ́n rí gbogbo àbùkù gbogbo ẹ̀tẹ́ gbogbo ònira gbogbo sùtá tí wọ́n rí látara ìdúró ti súnà yẹn ni ló wá padà jẹ́ kí ọlọ́run fi wá gbé ògo súnà yọ lọ́lọ́run fi gbógo súnà yọ látara fún wọn òṣojo wọn ò sì gbà fáwọn bíbí àwọn tí ń bá jìyà ń jìyà náà ni ìní yí tí mo mọ̀ tó jòdòdó ìní yí padà tolófa ló já pé imam ahmed máa ń pariwo sunna sunna sunna sunna torí pé nǹkan ti dàrú púpọ̀ lásìkò ru àwọn imam ahmed tó yàtọ̀ sí tàwọn àfáàmì tó já sí pé ẹni tí ọpọlọ ẹ bá dàrú àbí àkídà rẹ bá dàrú yóò máa tọ́jú ẹ̀ sí abẹ́ aṣọ ni kò lè yàn geere lórí ẹ̀. torú ìṣesí tí imam ahmed báyò irú ẹ̀ náà ni irú àwọn ọ̀pọ̀lọpọ̀ tó wá lẹ́yìn wọn náà báyìí bí àwọn imam ibn taymiya bí muhammad ibn abdul kólówá bá ní lọ́nà sí gbogbo wọn. ló fà tó já pé ariwo tí wọ́n náà pọ̀ lórí ọ̀rọ̀ sunna bídíà ariwo àwọn sheikh muhammad bin abdul wahab ó pọ̀ lórí ọ̀rọ̀ bídíà ó pọ̀ lórí ọ̀rọ̀ ṣíríkù torí pé àwọn nǹkan tí wọ́n fèsì lásìkò yẹn ni gẹ́gẹ́ bí ariwo tiwa náà ṣe pọ̀ lónìí lórí ọ̀rọ̀ ikhwan torí pé n tá à bá yí lásìkò tiwa náà ní eléyìí náà. so imam ahmed tó jẹ́ ìgbẹ̀yìn àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tí a máa ń nì tán nílé ẹ̀kọ́ fíkíù nílé ẹ̀kọ́ táwọn pé abu hanifa mazhabi maliki mazhabi shafi'i mazhabi hambali mẹ́rẹ̀ẹ̀rin tá a mọ̀ yẹn so ìmáàmù ahmed gbajúmọ̀ púpọ̀ nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin lórí ọ̀rọ̀ manhaj àti ọ̀rọ̀ àkídà lẹ́ni tí ó láwọn tó tó tó gbajúmọ̀ lórí ẹ̀ tó sì ní àwọn ìbálò ìhà tó kọ sáwọn oníbídíà níbàámu sí irú èèyàn tẹ́nìyàn bá jẹ́. so alimam ahmed rahimahullah wọn wá ní usulu sunnati indana wọn ní lọ́dọ̀ tiwa ní tó jẹ́ àwọn foundation sunna tí gbogbo sunna tí yẹn bá ń ṣe tí ó máa padà sídìí rẹ̀ wọ́n lò náà ní atamasuk bima kana alayhi ashabu rasulillahi sallallahu alayhi wa sallama wal iqtida'u bihim wọ́n lò náà ní kéyìn ó dì mú kádìntì àwọn sàábì ànábì bá ń bẹ lórí rẹ̀ mú ìntàwọn sàábì ànábì bá ń bẹ lórí ẹ̀ kádìí mú wal iqtida'u bihim a sì máa kọ́ṣe àwọn sàábì ibi tí Imam Ahmed ti gbọ́rọ̀ nìyẹn àríkú Imam Ahmad sọ pé ká di àtàmásùkù bil kitabi wa sunna ibẹ̀ kọ́ ni Imam Ahmad ti gbé sàlàfíà ni Imam Ahmad ti gbé ọ̀rọ̀ torí pé kò sí bẹ́ẹ̀ yẹn ó ṣe di àyín táwọn sàábé bá ń bẹ lórí rẹ̀ mú ni tí ò ní di kìtáàbù wa sunna mọ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà tí yàrá bá ń pariwo pé kìtáàbù wa sunna náà lẹ́nu yẹn ń bẹ lórí táwọn sàábé ń bẹ lórí ẹ̀ lójú méjèèjì kò túmọ̀ sí i. tó àpẹẹrẹ tí a fi mọ̀ wípé ẹni yìí ó di má kìtàbù wà súnà lọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ òun náà ni kó já sí ẹni yẹn ń bẹ lórí táwọn sàábé ń bẹ lórí ó di táwọn sàábé dúró dé lórí ó dì mú so imam ahmed rahimahullah ta'ala ọ̀rọ̀ tí wọ́n ti síwájú yìí ọ̀rọ̀ kan tí ó tó ti ń jẹ́ ká máa pàtàkì manhaj salaf bó ti dáa tó kéèyàn ó máa tẹ̀lé tó jẹ́ ìlànà àwọn sàábì anábìwá Muhammad sallallahu alayhi wa sallam. àwọn àtọ́ka ó ń bẹ lórí tí Imam Ahmed tí wọ́n tú kalẹ̀ yìí. àwọn sọ̀rọ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ni ó ní ẹ̀rí nínú kitab ó lẹ́rìí nínú súnà ó lẹ́rìí nínú afar kì í sọ̀rọ̀ fẹ́nu. tolópa tó yá pété yẹn kẹ́ bá sọ fún wa pé ẹ ìdí mọ́mọ́ ahmadu ló sọ yìí o ṣé ọ̀rọ̀ mọ́mọ́ ahmadu jó lọ́rọ̀ mọ́mọ́ ahmadu wa di ẹ̀rí àbí ijó ni kò wá tiẹ̀ kó ti mọ́mọ́ ahmadu ó ti mọ̀ pé yóò fẹ́ kó ti imam ahmadu fóun yóò wá sọ fún yín pé ijó ni ọ̀rọ̀ àwọn àfa wa di kìtáàbù ijó ló di alukur'an ijó ló di hadith yóò wá sọ bẹ́ẹ̀. èsì lórí ẹ̀ wípé lópin ìgbà táwọn àáfàá yẹn bá sọ nǹkan sọ lẹ́ni tí ó dúró lórí nǹkan sọ yẹn ti ẹ̀rí nínú kìtàbù ọ̀sùnà ẹ̀rí lọ́rọ̀ wọn lópin tí kìtàbù ọ̀sùnà bá ti ń jẹ́rìí lé nǹkan sọ lé lórí ẹ̀rí wọn ahmadu sọ báyìí tó ń tó sọ yẹn ni yóò máa jẹ́ ọ̀rọ̀ tá a máa dúró tì lópin ìgbà tó bá ti já sí pé ẹwà usman ahmad sọ yìí pé usulu sunnati indana atamasuk bima kana alayhi ashabu rasulillahi sallallahu alayhi wa sallama wal iqtida'u bihim ìpìlẹ̀ súnà lọ́dọ̀ tiwa náà ni pé ká di tí àwọn sàábí bá ń bẹ lórí ẹ̀ mọ́ ká sì máa kọ́ṣe àwọn sàábí kí lọ́wọ́ bá sọ nípa àwọn sàábí yìí láti máa rìn lànà wọn.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 ويتبع غير سبيل المؤمنين ó wá ń tẹ̀lé ojú ọ̀nà tó yàtọ̀ sí tàwọn olùgbàgbọ́ àwọn olùgbàgbọ́ tí ọlọ́wọ́n bá ń sọ òun náà làwọn sọ̀hábà torí pé àròsùlù tọ́lọ́wọ́n bá sọ ń bẹ̀yẹn ò túmọ̀ sí èèyàn méjì ń bẹ̀yẹn ju alẹ́bùwà Muhammad lọ. so àwọn mọ̀mìnú tọ́lọ́wọ́n bá ti ń sọ ń bẹ̀yẹn nígbà tí àyà ń sọ̀kalẹ̀ kò túmọ̀ sí àwọn èèyàn méjì ju àwọn sàábé tí wọ́n ń bẹ pẹ̀lú ànábì lọ́ngbà tọ́lọ́wọ́n bá ní wọ́n yẹ tẹ́bi ghayra sabili al-mu'minin ó wá ń tẹ̀lé ojú ọ̀nà tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn olùgbàgbọ́ òdodo nuwalli ma tawalla ibi tó mórí lé àwọn ọlọ́wọ́n bó máa tì í lọ́bẹ̀ wa nuslihi jahannam á wá ju sínú náà látara pé ó ní ojú ọ̀nà tó yàtọ̀ sí tàwọn sàábé ó yapa òjíṣẹ́ so ọlọ́wọ́n bó ní sọ fún yẹn kan ọlọ́run bò ní fi ìrìn ojú ọ̀nà àwọn sàádé kó fi tẹ̀lé ìyapa òjíṣẹ́ lẹ́yìn pé èèyàn kan ó yapa nẹ́bì ó wá ń tẹ̀lé ojú ọ̀nà tó yàtọ̀ síta àwọn olùgbàgbọ́ òdodo àwọn sàádé àti kó já sí pé ọlọ́run ọba ń fi ááyà yẹn fọ àwọn sàádé mọ́ fún wa wípé àwọn sàádé nínú ìlànà wọn wọn ò yapa tí ànábì tá ànábì mú wa wọn ò yapa ìlànà ànábì tó àìyapa ìlànà wọn sí lánàá nàbì yẹn náà ló fi lẹ́tọ̀ọ́ wípé ẹ tẹ̀lé lánàá àwọn sàábì náà wàá lọ́rọ̀ àwọn tó já wọn àfa súnà náà lókùgbà tọrọ wọn ò bá ti jáde kúrò nínú kìtáàbù wa súnà wọn àkùwálì sẹlẹt àtọ̀rọ̀ àwọn sẹlẹf ọ̀rọ̀ wọn ò jáde kúrò nínú tíra lọ́n súnà nàbì ọ̀rọ̀ wọn ò jáde kúrò nínú ọ̀rọ̀ àwọn ẹni ìṣíwájú lópin ìgbà tọrọ wọn bá tí o bá ti yapa sí kìtàbù wa tí o yapa sí fáàmù salaf torí pé àìyapa yẹn lè ń tọ́ka sí ọ̀rọ̀ wọn ṣe a máa wá kóòtù á ní kó mú ẹ̀rí tó takò ọ̀rọ̀ wọn torí pé àwọn àfa yìí olódìdì ni wọn níbi ọ̀rọ̀ ìmọ̀ ojú wọn jìn wọn rí iná gan ju àwa lọ. kí ó bójá sí àwọn sọ̀hábà ridwanullahi alaihim wọ́n máa ń pa ẹ̀sìn yìí jù wá lọ wọ́n sì máa ń pa tó jẹ́ ìlànà tó tọ́ ju àwa lọ. bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n já àwọn àfa àtàǹsọ yìí wọ́n síwájú wa máa ń táwọn sàábẹ́ ń bẹ lórí ẹ̀. Sulimam Ahmad fi sọ wípé tí ń jẹ́ ìpìlẹ̀ súnnà téèyàn bá fẹ́ jólé súnà yóò di ń táwọn sàábé ń bẹ lórí ẹ̀ mú yóò sì máa kọ́ sí àwọn sàábé. so ọ̀rọ̀ ọlọ́run ọba nílé yìí lórí ẹnu Suratu Nisa àyà one fifteen. so bákan náà nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gẹ́gẹ́ bó ṣe ń bẹnu Sunan Tirmidhi Abu àti àwọn tírà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó sì ọlọ́run ọba ní innahu man ya'ish ó ní gbogbo ẹnikẹ́ni tí ẹ̀mí rẹ̀ bá gùn nínú yín yáàni man tala umruhu ba'di ẹni tí ẹ̀mí rẹ̀ bá gùn nínú yín lẹ́yìn mi tẹ́mi rẹ̀ bá gùn ẹ̀ rí àkójúrí àkójúrí tẹ́ rí ni pé fasayara ikhtilafan kathira ẹ̀ rí ìyapa tí ó pọ̀ tàbí ẹ̀ rí àwọn nǹkan tí ó mọ ìyapa sí tí mo mú wá nínú òṣì àwọn mùsùlùmí kò ní jẹ́ yọ̀ọ̀kan kò ní jẹ́ méjì kò ní jẹ́ mẹ́ta yóò pọ̀ rẹpẹtẹ subhanallah eré ìyapa tí ó pọ̀ rẹpẹtẹ ẹni tẹ́ni rẹ̀ bá gùn nínú yín ló fojú rí àwọn mùsùlùmí náà ni ṣùgbọ́n wọ́n máa yapa eléyìí yapa ń bí eléyìí yapa ń bí eléyìí yapa ń bí àwọn yóò máa yapa lóríṣiríṣi ọ̀nà oṣù ọlọ́run wa ń sọ fáwọn sàábé níjọ́ náà pé fa alaykum bi sunnati yìí àwọn sábìlì ànábì dájú kọ ànábì ní fa alaykum bi sunnati ẹni tó jẹ́ ìlànà mi tẹ́ ẹ fi mà ẹ má jùlẹ̀ fún ìyapa ẹnikẹ́ni kódà bó jẹ́ khalifa yín ló bá yapa mi tóun èyí sì ṣe sàábí ẹ̀yin ẹ má wò tiẹ̀ ẹ má yapa ẹ má jù ń tẹ́sí máa lẹ̀. bẹ́ẹ̀ bá ṣe mọ̀ tí màá ń ṣe ń gangan nígbà tí mo wà láyé lórí ìsìláàmù bẹ́ẹ̀ ni kẹ́ máa bá nìṣó. ẹ má jẹ́ ó yàtọ̀ ẹ̀wọ̀n táwọn anábì sọ fún àwọn tí ẹ̀wọ̀n gbọ́dọ̀ jẹ́ kí n táwọn ṣe yàtọ̀ sí n tó ṣe n tá tó ṣe tó kú. ní alẹ́ ni ti gbogbo ya pate kẹ́ ẹ rí ẹ má kú lórí tó jẹ́ ìlànà mi. náà nàṣíhà ní náà ọ̀rọ̀ sọ fáwọn ìkìlọ̀ àti ìmọ̀ràn ní fáwa náà. Kí ẹ rí apá báwa náà ṣe ń rí lónìí tẹ bá sì ti rí ìyapa oríṣiríṣi yẹn fa alaykum bi sunnati. Ẹ gbọ́dọ̀ tẹ̀lé ìyapa súnà mi yẹn náà ní kẹ́ ẹ dì mú. Ànábi tí wọ́n ní wa sunnati al-khulafa'ir rashidin al-mahdiyyin. Kẹ́ ẹ sì dúró ti súnà ìlànà àwọn khalifa ní ẹni ìmànà ẹ̀dó ti ìlànà abubakar ẹ̀dó ti ìlànà umar ẹ̀dó ti ìlànà usman ẹ̀dó ti ìlànà ali ẹ̀dó ti ìlànà àwọn khalifa àwọn tó bá jẹ àrólé lẹ́yìn lórí lẹ́yìn mi nínú àwọn tó dá wọn sàábì mi ẹ̀dó ti ìlànà wọn àwọn tó bá jẹ khalifa lórí ẹ̀yin mùsùlùmí nínú àwọn sàábì mi kódà bá bá ju mẹ́rin lọ tó bá yẹ pé nìkan àrùn náà sàábì ni ẹ̀dúró sí lànà tiẹ̀ náà kódà bá bá ju márùn lọ tó bá yẹ pé nìkan ẹ̀fà náà sàábì náà ni ẹ̀dúró sí lànà tiẹ̀ náà ṣùgbọ́n ó kàn já sí nínú mùjíza tọ́lọ́wọ́n ọba fún anábùwà Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́n ọba padà sọ nínú ọ̀rọ̀ kan wípé khilafa lẹ́yìn òun kò ní ju thirty years lọ thirty years yẹn àwọn tó ti parí rẹ̀ àwọn mẹ́rin péré náà ni tó fi ju pé àwọn sàábé kọ́ ní ń jẹ khalifa ní ń jẹ olórí mọ́ náà ní péré ni Abubakar lò Umar lò Osman lò Ali lò gbogbo ọdún tí gbogbo wọn lò pátápátá ó kú sí iye àsìkò tá ànábì bù ká ànábì tó kú sallallahu alayhi wa sallam torí àwọn mẹ́rin yẹn náà ni àmọ́ jọ́tà ànábì ń sọ ànábì ò sọ pé èèyàn mẹ́rin péré ní ó jẹ khalifa ànábì sọ ìgbà tí khilafa ó parí tó yà sí pé sàádé ò ní jẹ olórí mọ́ ànábì sọ yìí ìgbà tí ó end lẹ́yìn ìgbà yẹn ọba lókù tí ó máa ṣe kínni tí ó máa lọ. tọ́ lẹ́yìn ìgbà tí òjíṣẹ́ ọlọ́run wá sọ fún wa pé àwọn khalifa ni ẹ̀dúró tì àwọn táwa mọ̀ ní khalifa tí wọ́n jára wọn sàábé wọn jẹ mẹ́rin ìlànà àwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀dúró tì ló fà á tó fi já sí nínú Islam tá a bá ń sọ pé bídí àníkíní yìí bídí àníkíní dàtí kíní yìí ṣara islam àsáwọ̀ ní fún nínú islam àsáwọ̀ lélẹ́yìn nínú islam àsáwọ̀ lélẹ́yìn nínú islam kìí ṣe ń tà nábì ṣe nìkan láti máa ń kọ́lífà ìdídí à. ta ó tó fún ajá pé tí a bá rí sàádé kan tó náà bá gbé nǹkan kan wọlé sínú islam nínú àwọn khalifa tó gbé nǹkan kan wọlé tá nábì ò ṣe nǹkan yẹn wá ní ẹbọ tó nǹkan ẹ máa pè ní bídíà lẹ́yìn àwọn sàábé ni nǹkan ẹnibọ̀dì bá gbé wọlé lẹ́yìn àwọn sàábé ibẹ̀ ni bídíà ṣe kínni ló ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n táwọn sàábé bá ṣe kódà ká nẹ́bí má ṣe sàábé kan ló ṣe àwọn yòókù dákẹ́ lórí ẹ̀ súnà ni torí pé ànábì ti dọ́ka wọn gẹ́gẹ́ bí ẹni tá a máa tẹ̀lé ìlànà wọn. so ni ìyẹn ló fà ń gbà sí àfàwà Umar ibn al-Khattab radiyallahu anhu tó wà àwọn mùsùlùmí sùn nínú mọ́ṣáláṣí lásìkò Ramadan tí kálukú ń dànù rẹ̀ kí nábìlà rẹ̀ yẹn àmì méjì ó jọ yẹn pọ̀ àmì mẹ́ta irú mọ́ṣáláṣí wá ṣe máa yí nísìnyí ká wá rí jàmáà kó máa lọ bí mẹ́wàá ó pọ́sibù torí kó mọ́ṣáláṣí náà lè gba jàmáà kéékèèké mẹ́wàá kúrò lè gba jù bẹ́ẹ̀ lọ àwọn ará eléyìí méjì wọ́n dún bẹ́ẹ̀ wọ́n kí tàràwì papọ̀ ará eléyìí mẹ́ta ará eléyìí méjì ará eléyìí mẹ́rin ará eléyìí márùn-ún kálukú wa irú kan náà sì ń kí so afọwọ́ Umar ibn al-Khattab radiyallahu anhu ó wá wọnú mọ́ṣáláṣí ó bá wọn bẹ́ẹ̀ kíní yẹn ó rí yamayama lójú Umar ká ń gbọ́ pé irun kan náà ni gbogbo yín jọ ń kí ní jàmá tí jàmá wà pọ̀ báyìí bó ni ò bá ṣe dáa tó kó ń kúkú mú ẹnìkan ní imam tí gbogbo ẹni tó bá fẹ́ kí ní jàmá tí ó máa kí ní ẹ̀yìn rẹ̀ oní ó máa lídìí gbogbo wọn kí irun jàmá ò ní pọ̀ kélékélé nínú mọ́ṣáláṣí so Umaru wa fà á kalẹ̀ nínú àti Umaru fà kalẹ̀ níjọ́ náà lọ́wọ́ ni Ubayi Abdullahi bin Ubayi Umaru fà kalẹ̀ dára àwọn tó ń kí tàràwọ̀ ìfáwọn yìí so Umaru wa sọ pé tọ àmọ́ àwọn tí wọ́n bá sùn tí wọ́n padà jí lóru tán kí tiwọn lásìkò yẹn ó lóore ju àwọn tó bá kọ́kọ́ kí i lọ Umaru sọ bẹ́ẹ̀ tòkò kọ̀ǹpọ́sùrẹ̀ but ẹni tó bá mọ̀ pé òun fẹ́ kí èyí tí ẹ máa ti kélekèlé tẹ́ ẹ wá pọ̀ ẹ kí lẹ́yìn ẹnìkan. eléyìí náà tó kíwù ní fún wa ni pé àwọn ọdún mọ́ṣáláṣí ń sìn àwa méjì wọnú mọ́ṣáláṣí àti láwọn méjì kan àbí mẹ́ta kan tí wọ́n ti ń kí táwọn náà bá jàmá tí wọ́n ń dárun wọn kí àwa méjì yẹn káwa má fọ́ọ̀mù jàmá mi mà káwo darapọ̀ máa méjì tí wọ́n ti ń kí tẹ́lẹ̀ lókùngbà táyé bá wà tó lè gbà wá káwa náà lọ darapọ̀ mọ́ wọn so that kò ní já pé irú òun sẹ́yìn ń kí ní jàmá làwa náà ń kí ní jàmá àwọn méjì mi náà tún wá wọlé the same irun náà làwọn náà bá àwọn náà tún dá jàmá mi kalẹ̀ so ká má ṣe báyẹn ní ká tó sẹ́yìn ẹnìkan ká dẹ̀ kírun wa so lára fíkìú tí arímúlọ́dọ̀ àwọn tí wọ́n já wọn ẹni ìṣíwájú nìyẹn pé a máa ń wà pẹ̀lú díndínní lórí nǹkan tó bá já sí pé ìwàpọ̀ wa kì í ṣe lórí ìbàjẹ́ àwàpọ̀ lódindi lórí ẹ̀ àfàwà Usman so ẹni tó bá perun tí Umaru ṣe yìí ní bídí ẹnìyàn gbọ́yọ́ kò gbọ́n tí ń jẹ́ súnà yìí ni torípé sàábé ló ṣe kódà ká má tiẹ̀ fún lẹ́rìí kankan pé ẹ ànábì náà ti kí i tẹ́lẹ̀ bẹ́ẹ̀ rí kánábì ó tún stọ́ọ̀pù ẹ̀ pẹ̀lú ìdí báyìí báyìí a níbi kádàmú tó báyìí à ń pọn lé ni. george kagan sọ fún mi pé ànábì jọba fi alaykum bi sunnati wa sunnati al-khulafa ó ti kó ti kíní yẹn ti ṣe kíní ó ti àpúrúfù ní tí ó mọ̀rù ṣe yẹn ó ti fi nílẹ̀ pé súnà ni. sòtọ́ bá tún wá fẹ́ kọ́rọ̀ ó tún lè wọlé sí dáadáa lè máa wá sọ pé fànábì náà ṣerú ẹ̀rí àmọ́ bá àti ẹ̀mọ́ fànábì ṣe rí gan tá a bá ti lè fún un lẹ́rìí pé ah sàábé ti lẹni tó ṣe kíní ànábì ti ní ti ń bá ṣe ẹjọ́ ti àti ti sàábé àwọn kàlífà bá ṣe àìní tó ti ṣe kíní ara àwọn kàlífà lòun náà tó wà kò yẹ kó sọ̀rọ̀ mọ́ lẹ́yìn ẹ̀ so irú ẹ̀ náà ni tí àfa wa Usman tó ṣe Usman padà sọ irun tí máa pè irun juma tó sọ di méjì radiyallahu anhu ẹyọ kan náà ni lójú ayé ànábì àsìkò Abubakar Umar ìbẹ̀rẹ̀ àsìkò Usman náà ẹyọ kan náà ní gbòòyà Usman kàyé méjì ó sì kí ló gbìyànjú náà ni pé ẹyọ ọ̀kan táwọn ń pè yẹn ní ìmáàmù ti gorí mú bàrí ẹlòmíì látara pé ìlú ti fẹ̀ sí sọ̀fàkọ́ọ̀tù ti pọ̀ kánájà lọ káràkátà ti pẹ̀jú fáwọn èèyàn kò sì sí pé wọ́n ń pèrún lọ́nà tó pọ̀ rẹpẹtẹ kò ságo kan tẹ́nìkan fi máa wo táìmù kò sí nǹkan kan tí ó máa pe kálukú sákèsí pé àsìkò jimá ti tó kò sálámù tẹ́yẹ̀ kan lè sẹ́ẹ̀tì tó fi máa tara ẹ̀ táwọn yóò tún wá gbàgbéra sínú ọjà òjijì ní irun pípé ó ṣe kíni ni ó bá wọn àwọn míì tí wọn ò bá gbọ́ gan kán tó réyàn sọ fún wọn kán máa ti pèrún abẹ́ gbọ́gbọ́ pèrún ni ọ̀nà ó ti dì dé pé ẹlòmíì lè má ṣe kíni ó lè má bárun tó Usman wá ní ẹ máa pè méjì ẹ kọ́kọ́ pé ìkan before kí ìmáàmù tó dé kí ìmáàmù tó gun mọ́mbàrí ẹ pè yóò títa ni wá wà láàrin ẹ̀ díẹ̀ so ìyẹn yóò ti máa dé sí ìgbọ́ àwọn èèyàn lọ subaitan tí máa ń bá gomúnbà rí ẹ wàá pé èkejì tó jẹ́ ti sunna o. so àfàwà Usman mọ wa khalifa ni àrólé ànábì ni fẹ́ẹ̀rẹ̀ ká ní ẹ ìrú méjì tá à ń pè ń jọ jimá náà bídíà nìyíwò náà ànábì ò ṣe á sọ fún un pé ànábì ti sọ fún wa pé n tó ń bá ṣe nìkan kọ́ ni ká dúró tì n táwọn khalifa bá ṣe náà ká gbà á ká lò ó khalifa lẹni tó ṣe é kò sọ̀rọ̀ ní tẹ̀ ìgbẹ́sìn yé nìyẹn ìgbọ́ súnà yé nìyẹn. tó bá kan náà lápapọ̀ àwọn tí wọ́n já wọn sàádé anabi sallallahu alaihi wa sallam tún padà tún rẹkọmẹ́ndì gbogbo wọn fún wa ní olùtẹ̀lé wa àwòkọ́ṣe wa. nígbà tí anabi sọ̀rọ̀ nípa iftiraq al-umma bí àwọn al ó ṣe kí ni wọ́n á pín yẹlẹyẹlẹ. ahọ́n tó fi sọ̀rọ̀ àwọn kàlífà mẹ́rin mẹ́rin ahọ́n náà ló fi sọ̀rọ̀ gbogbo àwọn sàádé ìgbà tó sọ̀rọ̀ àwọn khalifa mẹ́rin ó lẹ́ni tẹ́ni rẹ̀ bá gùn nínú yín nígbà tí ń bá kú yóò rí apá tí ó pọ̀ fa alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin al orí ìyàpadà náà di ti advice wa pé bọ́lá sí oníkádó lórí ìlànà òun àti ìlànà àwọn khalifa òun. ahọ́n náà ló tún fi sọ̀rọ̀ bí adéṣe ìtúrọ̀kù ó láwọn Yahudi pín sí seventy one àwọn Nasara pín sí seventy two àwọn mùsùlùmí ó pín sí seventy three ó ní kúlò áfin náírà ilà wàhídà gbogbo wọn ọmọ náà ni wọn ẹyọ kọ̀ọ̀kan lórí gbogbo wọn ni ọmọ àlùjánà fẹsọ ìyapa ìpín náà nìyẹn náà so ọ̀rọ̀ bíi àtọrọ tọhún ó bára wọn dọ́gba ọ̀rọ̀ tá a nábì sọ ń bí tọkọ sọ pé ẹni tó bá gùn lẹ́mi yóò rí yapa tí ó pọ̀ ẹgbẹ́ ti súnà mi àti tàwọn khalifa yìí tá anábì tó sọ ń bí náà ọ̀rọ̀ yapa náà ni pé ẹ̀ pín sí seventy three seventy two ọmọ ẹ̀ná ẹ̀yọ̀ kan ọmọ àlùjànnà tó ń ṣe ọlọ́run bá wá ní ó wá advice wa nígbà tí wọ́n béèrè lọ́wọ́ anábì pé àwọn wà láwọn ọmọ àlùjànnà yẹn tí ó là kúrò níbi iná ọlọ́run ọba ànábì wa ni man ala misli ma ana alayhi al-yawma wa ashabi ànábì ní ẹni tó bá ń bẹ nínú àwọn ìjọ yẹn nínú seventy three yẹn ẹni àwọn jàmọ́ tẹ bá ti rí ó jẹ́ èèyàn kan ni ó jẹ́ èèyàn méjì ni ó jù bẹ́ẹ̀ lọ ni tẹ́ bá ti rí i pé ohun tí wọ́n ń bẹ lórí rẹ̀ irú tèmi àtàwọn sàádè mi bá ń bẹ lórí ẹ̀ làwọn náà wà lórí ẹ̀ àwọn tó kú ònu wọn nìyẹn tó túmọ̀ sí pé níta lè fi mórígbọ́ kúrò níbi ìpín àánú òun náà ni ká wà lórí tí ànábì àtàwọn sàábé ṣe kí ni tí wọ́n ń bẹ ní orí ẹ̀ ẹ̀rí pé tó júwe lọ́hùn náà lànàbì tó júwe ní ìbí so níbí ó padà wá sí gbogbo àwọn sàábé rinlẹ̀ lápapọ̀ ó wá ń ṣe dédé ọ̀rọ̀ tí Imam Ahmed sọ wípé usulu sunnati indana atamasuk bima kana alayhi ashabu rasulillahi sallallahu alayhi wa sallama wal iqtida'u bihim. pé gbogbo ẹni tí ó bá ṣe súnà tó lóun fẹ́ dúró lórí súnà ẹni tí ó dúró lé lórí àkọ́kọ́ òun náà ni kó dúró ṣe nǹkan táwọn sàábé ń bẹ lórí ẹ̀ orí rẹ̀ ni kó náà dúró àwọn sàábé ànẹ́bì wal iqtida'u kó sì máa kọ́ṣe àwọn sàábé kó má kọ́ṣe ẹlòmíì ìyẹn ló fà tó já sí àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin yàtọ̀ sí ìmáàmù Ahmed tí wọ́n ń sọ̀rọ̀ yìí gan àdìpọ̀rọ̀ yìí gan ti ó ti yọ náà kó pé má kọ́ sí Ahmadu Ahmadu ọmọ àǹbàlẹ̀ kọ́ ni wàá kọ́ sí kọ́ sí àwọn sàábé síwájú gbogbo àwọn ọmọ mẹ́rin ẹ̀rin tá a sọ òun náà ni wọ́n sì ní ọ̀rọ̀ tó jọra wọn lórí pé ẹ má kọ́ sí mi má kọ́ sí Maliki má kọ́ sí Abu Hanifa má kọ́ ẹ kọ́ sí ẹmú níbi táwọn náà ti mú ẹmú níbi táwọn náà ti kíni tàtìmú ìgbó làwọn náà ti mú oní tí imam ahmed ń sọ pé àtàmásù fi máa kánà àléyìn asáàbù rasulillah isallallahu alayhi wa sallama wal iqtida'u bihim kólúwa bá ní yọ́nú sí àfàwà imam ahmed lórí ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa yìí ọ̀rọ̀ olówó iyebíye tó yẹ kéèyàn ó di mú sára òun náà ni ọ̀rọ̀ náà ẹ tó gbọ́n tí àfàwà sàábí pàtàkì ni onímọ̀ púpọ̀ alágbọ̀yí abdullahi ibn mas'ud radiyallahu anhu. يقولون طوى ناصر الإمام ابن عبد البر لأنه ترى جامع بيان العلم جامع بيان العلم وم أريد به أفو عبد الله أفو عبد الله المسعود من كان منكم متأثيا فليتأثى بأصحاب محمد صلى الله عليه وسلم Oni gbogbo gbogbo ẹnikẹ́ni nínú yín ẹni tó ń sọ̀rọ̀ ní Abdullahi ibn Mas'ud Oni gbogbo gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá fẹ́ kọ́ṣì èèyàn ta asọ́bi Asabi Muhammad sallallahu alaihi wa sallam àwọn tó gbọdọ̀ kọ́ṣì làwọn sàábì Anaj Muhammad àwọn tó gbọdọ̀ kọ́ṣì nìyẹn. فإنهم كانوا أبر هذه ummeti قلوبا torí pé àwọn sàábì ànábì òun gangan lọ́kàn wọn dáa jù nínú àwọn àlùmọ́ ànábì àwọn ẹlẹ́mí wọn dáa jù lọ kò sẹ́nìkan tẹ́mi rẹ̀ dáa tó ẹ̀mí àwọn sàábì wàláì kò sí kò sẹ́nìkan nù wa tọkàn rẹ̀ dáa tó ọkàn àwọn sàábì yẹn ló fà tó já pé tá a bá tí onísùnà bá rí èèyàn kan tó pinnu mùsùlùmí tó bá fi ẹnu àtẹ́ tó bá bẹnu àtẹ́ lu ìyẹn ni sincerity sàábé à onísùnà lè parẹ́ síbẹ̀ ìyẹn ló fi máa ń jọ wá lójú fáwọn tí à ń sọ pé kí ló yọ wọ́n kúrò nínú súnà àwọn Ikhwanul Muslimun tá a sì rí nínú wọn ẹni tí ń bẹnu àtẹ́ lu àwọn sàábé ìfáàtì tó ń sọ pé wọn ò wà sincere tí wọn ní sincerity kò sì sẹ́nìkan náà tó sọ pé ọ̀rọ̀ burúkú lèyí tí tó ń sọ yìí òun náà ni Sayyid Qutb Sayyid Qutb lára àwọn ògbóǹtarìgì nínú àwọn al-ikhwanul muslimun táǹpè ní muslim brotherhood àwọn ọ̀daràn àwọn ọ̀daràn táǹpè ní atayíṣe ọ̀daràn ni wọ́n. ara wọn ni ṣe tútù tó ń sọ wípé muawiya ibnu abi sufyan àti amuru ibnu al-aasi àti Usman ẹnu àtẹ́ tó fi ka Usman ni pé Usman ń ṣàbùsí ó ní Abubakar khalifa onídéédé ni àgbà Umar onídéédé ni àgbà Ali náà khalifa onídéédé ni àmọ́ Usman òun yìí ṣe khalifa onídéédé so khilafa tiẹ̀ ìjẹ́ olórí tiẹ̀ tó wọlé ó wá bírèkì rẹ́kọ́ọ̀dù tó dáa tí fi ń bọ̀ wá ni pé kò yẹ kó jásí pé òun ló wà láàálì láàrin àwọn méjì tí ó ṣáájú yẹn kò yẹ kó jásí pé Usman ni ó là wọ́n láàrin tó kàn wá bírèkì rẹ́kọ́ọ̀dù dáadáa yẹn ni ọ̀rọ̀ ṣe kútùbù ni wọn àta wọn ẹ̀fà tara fún Usman rí lórí ọ̀rọ̀ yẹn kò sí ìwánu kan tẹ́ẹ̀ka nínú síra rẹ̀ tí ó wàá sọ pé ṣe kútùbù ọ̀rọ̀ bú ló sọ yìí mi ò sì mọ ìwánu náà àti tẹ́ ẹ bá takò ṣe kútùbù tí wọ́n bá tún máa sọ fún yín pé ẹ̀ ń bú àwọn ẹni ọlọ́run wọ́n máa pèsè kútùbù fẹ́ ń bú ẹni ọlọ́run ṣé Usman ti ṣe kútùbù ń pèlè alábòsí ẹni èṣù ló. nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn sahaba Muawiya àti Ali tí ó gbogbo aná máa ń ní tààtì máa ń gbọ́ tán rẹ̀ wọ́kà àtúl jamal wọ́kà àtúl jamal ogun ní jẹ́bẹ̀ ogun jamal ní. ṣùgbọ́n tó láàrin Muawiya àti ali nítòsí bí àti sọrí ká máa lè padà lórí àwọn àti máa gbọ́ dáadáa but sókè ń tó bí ni pé ìgbà tí wọ́n pa Usman mọ̀lẹ́bí Muawiya ni Usman Muawiya adẹ̀ ti jẹ́ gọ́vùnà nílùú kan nìyí ṣùgbọ́n tí wọ́n pa Usman àwọn khawarij lọ ṣe bẹ́yà àwọn tó pa Usman náà ni wọ́n lọ ṣe bẹ́yà fún Ali pé Ali ìwọ ni khalifa lódodo kò sẹ́ni tó tó khalifa jẹ́mọ́ lẹ́yìn Ali lásìkò náà Ali náà ni ṣùgbọ́n muawiya wa ń sọ fún ọrọ pé ah, ọ̀rọ̀ ìlàáfà kéyìí tó kàn yìí ọ̀rọ̀ wípé àwọn tó pa usman ká kọ́kọ́ mú wọn ká jẹ wọ́n yà ni. so àfàwọ̀ àlè wù ú bá mi pé a jẹ wọ́n yà lóòótọ́ but àsìkò yà wọn ò tí ì tó òun ti wà ní sísítẹ́ẹ̀mù tẹ́lẹ̀ òun sọ pé no kò sí nǹkan tó di sọ́ọ̀bù ká má jìyà. fáìn ẹnìkan tẹ́nìkan wrong àwọn méjèèjì ni wọ́n gba ládàá lọ́dọ̀ ọlọ́run torí pé ní táwọn méjèèjì ń ṣe wọn à ṣe ń torí ara wọn torí tọ́lọ́run náà ni. sọ̀rọ̀ yẹn ló padà di tó kẹnu tó kẹnu tó yẹ pé àwọn kàwáríjì yẹn náà ná padà fẹ ọ̀rọ̀ yẹn lójú láàrin àwọn sàábé wọ́n fi ọ̀rọ̀ yẹn lójú tán ó ju agbára àwọn sàábé tí wọ́n jẹ́ ní ọlọ́run lọ. wọ́n tẹ̀ lójú tààrà ní láàrin àwọn sàábé àwọn náà ni wọ́n rúná sí àwọn náà wọ́n gbé egbìnrin ọ̀tẹ̀ àwọn náà ni wọ́n rúná sí gbogbo ẹ̀ tọrọ fi wá diṣu atayányán sórí pé sàábì àti sàábì ń kọjú síra wọn àwọn kàwárí jù náà ni kò sí nǹkan tó fàá tán fi rúná sí tó bá yẹn wọn àfẹ́kẹ́nu wọn ó kò torí pé wọ́n ti ṣe méjì ni pé àgbọ̀dọ̀ jẹ́ kẹ́nu àwọn kìíní yìí ó wọn bá fi lè kò láàrin ara wọn orí wa nìyẹn padà wá padà sí ọwọ́ agbára ó kà wá mọ́tà bá ti jẹ́ wọn gbọ́ra wọn yé tó ti ń bára wọn fa fìtínà agbára wọn ò lè ká wa. sọ̀rọ̀ ń fún wọn ṣe fìtínà ni wọ́n ti ń rúná sí rúná sí rúná sí rúná sí nìyẹn tóbi di pé ìsìgbọ́ra ẹni yé wáyé. ó dẹ̀ wáyé ni Muawiya ò juwọ́lẹ̀ fún Ali pé òun ò juwọ́lẹ̀ pé khalifa ni ọ́ òun sì ń bẹ lábẹ́ rẹ̀ Usman ni Muawiya ń jẹ́ gọ́vnà fún lóòótọ́ so usman ó ń jà fẹ́kọ̀ usman ṣùgbọ́n wọ́n ju ọ́lẹ̀ fún ẹ ní ṣùgbọ́n kò tó ju ọ́lẹ̀ fún ẹ àwọn tó pa usman wọ́n wà nínú àwọn tíìmù tó wà lẹ́yìn ẹ̀ yìí kó gbogbo wọn bọ́ta tó o bá ti lè kó wọn bọ́ta èmi náà ò ní ju ọ́lẹ̀ torí nǹkan tó fa kínní nìyẹn ìgbà tí ṣe kútùbù tí ó analyse ìtàn ó ní nǹkan tí mo àwòyà fi padà rí di rọ́wọ́ mú lórí ọ̀rọ̀ yẹn ni wípé ó padà di pé Muawiya lọ ń bá àwọn èèyàn lábẹ́nú ó ń fún wọn ní owó àbẹ̀tẹ́lẹ̀ ń fún wọn lówó àbẹ̀tẹ́lẹ̀ ń bribe àwọn èèyàn ń bribe àwọn èèyàn pé á ah, lè wá wò ó pé à ah, eléyìí ti kú òní bẹ̀rù ọlọ́run èmi ò lè bá bribe àwọn èèyàn báyìí tèmi ní á lè fi padà juwọ́ rẹ̀ pé rà ah, ìwọ dibi tó ti ń ṣèjọba mú nìyí kémi náà dibi tó kù mú kí n máa jẹ́ kàlífà ń bẹ̀ ọ̀rọ̀ burúkú rẹ̀ ni so àwọn sọ̀hábà ni ẹ̀wọ̀n tí Abdullahi ibn Mas'ud sọ pé tẹ̀ ẹ bá fẹ́ kọ́ ṣe èèyàn àwọn sàábì ni kẹ́ ẹ kọ́ ṣe torí pé nínú ìjọ ànábì àwọn tó kàn wọ́n mọ́jú òun làwọn ta ni àwọn sàábì tẹ̀kútùbí sọ pé ọkàn Usman wò má olọ́kàn Muawiya wò má olọ́kàn Amr Asi wò àtàwọn àmì ìlànà gbogbo àwọn olọ́kàn wọn ni wò má ẹ̀dá kùn sọ̀rọ̀ tẹ̀kútùbí láwọn àgbà ni àbọ̀rọ̀ sàábì gangan tòtẹ́ bá rí ẹnìkan nínú àwọn àfáàní tó bá máa ń sọ̀rọ̀ ṣe tútù tó máa ń fáyẹ̀ wọ́n ní àtẹ̀yìn ẹnìkan ló ń yẹ ẹnìkan lọ́wọ́ tó wà nílẹ̀ tá a lè máa sọ ni kò sí mí ni àtúntò ẹ pé èyí tó ń sọnù ẹfílẹ̀ kó máa sọ ó ń dìbì kan náà ni èyí tí sèkúrọ̀ bíi ṣe tó fi dáràn lọ́dọ̀ wọn náà nìyẹn bàbá rọ̀bì pé ẹjọ́ ní hu ẹni báyìí wọ́n bẹ̀rẹ̀ wọ́n á mú un jáde nínú tíra rẹ̀ tíra oṣù tó kọ fíìsì lálẹ́ Quran tó lóun fi ṣe tẹ̀síìrì Quran wọ́n á mú un jáde nínú ẹ̀ ní wọ́n á jẹ́ kó tìbí tó wà ẹ̀jẹ̀ débẹ̀ ẹ̀jẹ̀ bá ń bẹ̀. ibẹ̀ ni Sheikh ti di ẹni àìfẹ́ gbóhùn rẹ̀ mọ́ lọ́dọ̀ àwọn ìkọ̀wánu táwọn dàkátìrà alẹ́ yóò bá yín náà sọ pé ẹni tó dá wàhálà alẹ́ ní tíra pẹ́lẹ́bẹ́ yín náà ló dá wàhálà alẹ́ tíra dàbà rọ̀bì ṣe láyé kọjá tíra pẹlẹbẹ ẹ̀yin ò sì ní nǹkan kan tẹ́ gbé sínú islam. àdúrà olùbáyánì bẹ́ẹ̀ ní sẹ́wọ̀n sọ̀rọ̀ pa àkídà ṣètì kútù kìí ṣe Usman nìkan ní ṣètì kútù gbogbo ni ó bú ànábì Musa ó ní kò ànábì Musa ò ní farabalẹ̀ ọ̀rọ̀ kò fi lẹ́nu láti sọ ó ní kò ní farabalẹ̀ ó ní gbónára ó ní tara ó sì lè tara jù ogun Suleiman tó jẹ́ ànábì ọlọ́run ní olùfẹ́ràn obìnrin púpọ̀ gbà tí ó parí ẹ̀ ó ní bàbá rẹ̀ ló fi jọ ànábì Daud ẹ wo nǹkan tẹwàá rafa súnà kan kó wá fẹ́ jà fún àwọn ànábì ọlọ́run ọba nìyí kó fẹ́ sọ̀rọ̀ ṣe kútùbù láti ṣọ́ àwọn èèyàn lásán ẹ má ẹ má ẹ má sọ̀rọ̀ nípa ṣe kútùbù ẹ fi bẹ̀yẹn lẹ̀ ta ló yẹ ká fún àṣírí rẹ̀ fáwọn mùsùlùmí tí yóò bá ṣe òun ta ló yẹ ká fún àṣírí ẹ̀ tí yóò bá ṣe òun. so òní wípé afọ abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu olùtẹ̀ bá fẹ́ kọ́ ṣe èèyàn àwọn tẹ́ kọ́ ṣe òun náà làwọn sàábì ẹ má kọ́ ṣe ẹlòmíì àwọn ọlọ́kàn wọn dáa jù nínú ìjọ ànábì. wọ́n àmọ́ kó ha ilman àwọn sì ni ìmọ̀ àwọn kúnná àwọn sàábí ló ní má jù wà aqalluha takallufan àwọn sàábí sì lẹni tí kì í lálàbọrùn túláàsì jù ẹmọ tó má làbọrùn túláàsì iṣẹ́ tọ́lọ́hún ò bẹ̀yàn kéèyàn lóun fẹ́ ṣe ẹ̀ ní gbọ́nú san sàábí kan kó lọ́wọ́ kálùwà láyé ẹ̀ lè gbọ́ wà lọ́nu kànga lọ́wọ́ kálùwà ó lọ tilẹ̀kùn máa rí owó kálùwà ó lọ nùgbó owó kálùwà àwọn sàábí ìṣẹ́ náà dáradára yẹn alàbọrùn túláàsì ò sínú ìgbésí ayé wọn àyíká ní ẹ mo gbé àpò ẹ̀wà mẹ́wàá jọ ni wọ́n ti láyé lẹ́lẹ̀ láyé wọ́n amúlẹ̀ ọkọ̀ kan mo ti ka gbogbo ẹ̀ tán mo ti dẹni ọlọ́run sàábì ìjọba dandan yẹn yẹn náà ń pè ní àtàkàlù ntọ́lọ́hún làbọ̀ yẹn lọ́rùn kéèyàn wá làbọ̀ rẹ̀ lọ́rùn ni àwọn sàábì ìṣèlú ẹ̀ wọ́n máa ń dúró ní dèdè ntọ́lọ́hún bá béèrè lọ́wọ́ wọn ni wọn yìí ti àṣejúbọnú ìjọsìn wọn fọlọ́hún afọ abdul masudi ní kò tán síbẹ̀ wa aqwamuha hadiyan àwọn sì ní ìlànà àwọn tọ́ jùlọ àwọn sàábí ní ìlànà àwọn tọ́ jùlọ wa ahsanuha halan àwọn sàábí sì làwọn tí ìṣesí wọn dáa jù wájú ọlọ́run ọ̀rọ̀ tí bímọ sí òrìṣọ yìí kò sí àsọgbọnú mbẹ ẹgbọn tó lọ́wọ́ bá sọ ń pa wọn ni ọlọ́ni radiyallahu anhum wa radu anhu wa adda lahum jannatin tajri tahtaha al-anhar ọlọ́run ọba aláwọ̀ ọlọ́run ọba yọ́nú sí wọn àwọn náà yọ́nú sí wa títí ṣe sí wọn ò bá tẹ́ ọlọ́run lọ́rùn ọlọ́run yọ́nú sí wọn ṣíṣe tí wọn ò bá tẹ́ ọ̀rọ̀ lọ́rọ̀ ọlọ́run máa promise wọn lárìjánà látàyé ṣíṣe tí wọn ò bá tẹ́ ọ̀rọ̀ lọ́rọ̀ ọlọ́run máa sọ pé àwọn ànábì àwọn gbogbo àwọn tó bọ́ ṣe bẹ́ẹ̀ à tí wọ́n lérí fún ọ lábẹ́ igi igi yìí àwọn ọlọ́run ọba ti sọ gun ọ̀dà àlìjánà ìṣe tí sọ́dún masudi ni wà ahsanuha wà ahsanuha halan tí a bá ń wá àwọn èèyàn tí ṣe sí wọn dáa ju wájú ọlọ́run ọba àwọn sáré ni. ìbẹ̀rẹ̀ àti ráwọn oníṣòfíjú sọ pé àwọn sàábí bù àwọn ẹni ọlọ́run lọ́dọ̀ tàwọn ipò wọn lọ́dọ̀ ọlọ́run ju kù àwọn sàábí lọ. tí bá ní ìṣesí èèyàn dáa lọ́dọ̀ ọlọ́run ó tẹ́ ọlọ́run lọ́rùn jù ìtumọ̀ ẹni pé ó nípò ànábì náà dẹ̀ fi rinlẹ̀ pé ìṣesí wọn ó dáa lọ́dọ̀ ọlọ́ǹga ẹ̀wọ̀n tó ànábì fi rinlẹ̀ ó ṣe ọlọ́run ọba ní tí ẹnìkan nu yín bá ní òkè húdù ní gold òkè húdù kọjú òkè àwàdà o ó kọjá pé à ń lọ àti bíbá yìí sí òkòkò òkè húdù bẹ́ẹ̀ ló sì tóbi bẹ́ẹ̀ tán ànábì ní téèyàn bá fi gbogbo ẹ bá jẹ́ góòdì tó wá jẹ́ téèyàn kan ṣoṣo nínú yín ó wá mú gbogbo ẹ̀ ó wá ná sójú ọ̀nà ọlọ́run ọba kò ná kankan kò ra mọ́tò ń bẹ̀ kò kọ́lé ń bẹ̀ kò lẹ̀ ń bẹ̀ kò aṣọ ń bẹ̀ bàtà ń gbogbo ọlọ́run wa mú un tí ẹyọ lọ ó wá fi ṣe sàárà ànájìnrín tí ẹni ìyẹn ó gbà gbogbo ohun tó náà kò tú kan tí sàádé ó gbà ìṣesí wọn tọ́lọ̀ lọ́rùn àbí ìtọ́lọ̀ lọ́rùn wàláhì ìtọ́lọ̀ lọ́rùn náà ti ní gbogbo orú opportunity àti ipò yẹn lọ́dọ̀ ọlọ́run ọba sílẹ̀ làfáwọn Ibn Mas'ud sọ pé wọ́n àtẹnu ha ṣàlẹ̀ nù àwọn sàábẹ̀lẹ̀ ní ṣíṣe tí wọ́n dáa jù lọ́dọ̀ ọlọ́run ọba ó ní ikhtarahumullahu li suhbati nabiyyihi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ló di ibi ṣẹ̀ṣẹ̀ àwọn nínú wa láti bá nàbì ṣáyé ọlọ́run rí mi ńlẹ̀ kò ní kí mi ó jẹ́ kan náà tó bá nàbì sáyé èmi náà ọlọ́run sì ti dá gbogbo wa ẹ̀kan náà lọ́lọ́run ọba ti dá gbogbo wa tọ́lọ́run wa kó wa jọ sí bàrà di ádámà tá a wá ń pọ́ra wa kalẹ̀ sábẹ́ ara wa ṣùgbọ́n ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ṣẹ̀ṣà àwọn ànábì ó tún ṣẹ̀ṣà àwọn tó bá ànábì láyé èmi ò sí nínú àwọn tó bá ànábì láyé ìwọ náà ò sí nílẹ̀ ibnu masudi ni ikhtarahum ikhtarahum allahu li suhbati nabiyyihi sallallahu alayhi wa sallam olùwọ́ba di ibi ṣẹ̀ṣà wọn ó di ibi fà wọ́n yọnú àwọn ẹ̀dá rẹ̀ pé ẹ̀yin lẹ wọ́ ti kẹ́ bá nàbì ṣe ayé ibnu masudi wa mú ìkìlọ̀ wá lẹ́yìn rẹ̀ olùfà àrífù lẹ́hùn fọ́dùlẹ́hùn ẹ̀ mọ ọlá wọn fún wọn o ẹ fi ọlá wọn ẹ fi fún wọn ẹ má yẹ̀yẹ́ àwọn sàábé ẹ má tàbùkù wọn ẹ má bẹnu àtẹ́lù wọn ẹ fi ọlá wọn fún wọn ẹ mọ ọlá wọn tọ́lọ̀ ń dá wọn ẹ mọ̀ fún wọn. àwọn kọ̀wárìjì ò mọ ọlá àwọn sàábé fáwọn sàábé náà ti wà rí sí sáwọn sàábé nínú àwọn àjọ tó wà rí sí sáwọn sàábé jù láyé kọ̀wárìjì jẹ́ kan bẹ́ẹ̀ orípa rẹ̀ náà ni òsì tánlẹ̀ náà làwọn Ikhwanul Muslimuna náà gbé wọ̀ lónìí wà rí kí ni ìwà àrífì yẹn pọ̀ lára wọn lẹ́yìnlẹ́ afisọ́sẹ́ kútùbù tó ń bú sábẹ́ ní tí ò sẹ́nìkan ni wọ́n ti sọ pé ìsọkúsọ ṣe kútùbù sọ kò sí nǹkan kan torí pé wọ́n jọjọ́ ọmọ ẹgbẹ́ kan náà tó bá ti jọ́ ọmọ ẹgbẹ́ kan náà immunity ti wà fún nìyẹn kò sí ní tó lè sọ tí ò dáa kò sí tó lè sọ tí ó kù bí ẹ̀ka àtò torí fọ́ ọmọ ẹgbẹ́ ní sọ̀rọ̀ ṣe ìgbìmọ̀ fàárí fúlẹ̀ hóm wattabi'uhum fi atharihim kẹ́ ẹ sì máa tẹ̀lé orípa wọn orípa wọn ni ẹ máa tẹ̀lé ẹ máa tẹ̀lé orípa àwọn ẹlòmíì. fa innahum kanu ala al-'adyi al-mustaqim ó ní mo fi ń da yín lójú pé àwọn sàábé orí ìmọ̀nà tó tọ́ orí ọ̀nà tó tọ́ ibẹ̀ ni wọ́n wá ibẹ̀ ni wọ́n kúlé lórí orí ọ̀nà tó tọ́ ni wọ́n kúlé lórí Ibn Mas'ud ló sọ yẹn lọ́dọ̀ àwọn kàwárí jì ní àwọn kàwárí jògbà fún àwọn sàábí ń bẹ lórí ọ̀nà tó tọ́ náà náà ti bá wọn jà púpọ̀ káwọn ti wàá sàwọn ṣíà wọn jẹ́ àwọn olólùfẹ́ àwọn Ikhwanul Muslimuna lẹ́yìn náà rí pé àrùn pọ̀ lára Ikhwan lọ́dọ̀ ṣíà àwọn ṣíà gbà yí pé ńgbà tá ànábì kú tán gbogbo àwọn sàábí tó kù wọn sọ àwọn tó ti kú bìfọ́ kánábì ò tó kú àmọ́ lẹ́yìn ànábì gbogbo àwọn tó kù di kèfèrí kí wọ́n ní nítorí wípé kí ni gbogbo wọn ń wò tí ò fi já sí pé ali ló kọ́kọ́ jẹ khalifa tábùbákiri fi ń jẹ kódà ìnkúlùgbò abubakar tó jẹ khalifa òun gan kékeré lòun náà tó fi má umaru tó jẹ khalifa lẹ́yìn rẹ̀ tí ò jẹ khali ó jẹ kékeré lòun náà tó fi má usmanu náà kékeré lòun náà kódà kìí ṣe abubakar nìkan àtọmọ rẹ̀ aisha òun náà kékeré ni kìí ṣe umaru nìkan àtọmọ rẹ̀ hafsọ náà kékeré ni àwọn ṣíà nìyẹn ìlànà wọn nìyẹn lára ìlànà wọn nìyẹn. wọ́n sì béèrè lọ́wọ́ olórí ẹgbẹ́ Ikhwan Hassan al-Banna àtàwọn olórí olórí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni nípa pé àwọn àmọ́ ń jẹun pé àwọn oníṣúná náà ni ó máa sọ ń táwa ń sọ yìí àwọn tó bá jẹ́ àwọn tó ní tí ń ṣe pọ́lítíìsì tán fẹ́ kó àwọn èèyàn jọ fún pọ́lítíìsì wọn ò ní sọ pé ẹ̀dá ẹ sáà máa bọ̀ ní ẹ máa bọ̀ kájọ máa ṣe gbogbo ẹ̀ pọ̀ ká lè ríra wa lò. ọmọ ẹgbẹ́ ìkan náà ọmọ kí hasan ìbáná wa bí pé ah, kí ni ìyàtọ̀ tó ń bẹ láàárín àwa àtàwọn ṣíà tẹ̀mí ti hasan ìbáná fọ̀ hasan ìbáná ní kò sí yàtọ̀ kan láàárín wa kọjá yàtọ̀ tó ń bẹ láàárín mọ́sàbí hanafi mọ́sàbí abu hanifa àti mọ́sàbí maliki maliki àti shafi'i ṣàfihì àti hàǹbàlì sọ àwọn ìyapa ẹ tó tún lásán ni kì í ṣe ìyapa àpilẹ̀ kì í ṣe ìyapa ìpìlẹ̀ ìyapa àpilẹ̀ sì ni torí pé òṣùlù súnà lọ́dọ̀ wa lára ẹ̀ náà ni pé kéèyàn ó ṣe kíni ká dó lórí táwọn sàbí bá dúró lé lórí ká sì máa kọ́ wọn lọ́dọ̀ àwọn ṣíàsì ní àwọn àgbà sàábé gan kékeré ni wọ́n wò ṣe kọ́ ṣe ló fà tó fi jáde pé tẹ́ ẹ bá sọ pé àbúbákírì ó sọ pé ànẹ́bí sọ fún wa ní àkékeré ló sọ̀rọ̀ fún yín ẹ lè kó tí Abubakar kó sọ pé ànábì sọ kí ṣe àgbà lọ́wọ́ yín láíláí ẹ sì lè kó tí àdìsí Umaru kí ṣe àgbà lọ́wọ́ yín ẹ lè kó tí àdìsí Uthman Abu Huraira Aisha Hafsa wọn nígbà lọ́wọ́ yín wọn ní kékeré làwọn tẹ̀ ń dárúkọ yẹn wọn sì ní Hasan al-Banna sọ pé ìyàtọ̀ tí ń bẹ láàárín àwa àtàwọn ṣíà ìyàtọ̀ ẹ̀tún tún ni nígbà ìkànnì ẹ̀ mọ́ ka Hausa yẹn dákun lẹ́yìn òkà fẹ́yà náà tó bàrújẹ́ ni tó orin táwọn náà kó sí kò yọ wọn kó ní ìsìlámù ní sọ yẹn ìsọkúsọ dẹni. lọ́dọ̀ ṣíà ẹ̀yin gbà pé kùránì bẹ̀rẹ̀ láti suratul Fatiha ó parí sí suratul Nas lọ́dọ̀ ṣíà kùránì ó bẹ̀rẹ̀ mẹ́ kùránì ó sì parí síbẹ̀ ṣíà gbà pé n tó kù nínú alukùránì tẹ́yìn ò mọ̀ gan ó tó lọ́pọ̀ méjì ti ń bẹ lọ́wọ́ yín àbí mẹ́ta ìyapa ìpìlẹ̀ láti yapa ní àbí ìyapa branch bó ṣe rí nìyẹn tò ló fà á tó fi já sí pé báwọn ṣe àṣẹ wá rí yẹn báwọn ṣe àṣẹ rí òun gbogbo àwọn kọ̀ọ̀rọ̀ wíyí pátá tójú bọlé ẹran ṣíà ni wọn gbogbo àwọn kọ̀ọ̀rọ̀ wíyí pátá tójú bọlé ẹran ṣíà ni wọn táwọn afáàsùn náà àwọn afáàsùn ó àwọn ṣègùn bá àtàwọn bá ti ń kọ̀ǹdẹ́mù ṣíà báyìí wọ́n máa sọ nǹkan míì ni ìgbà táyé ó di pé ìròrí wípé àtẹ̀kìrìbù bainal adyan kẹjá pa gbogbo ẹ̀sìn papọ̀ àwa mùsùlùmí àti sùfí àti kìnìún kẹjá pa gbogbo ẹ̀pọ̀ ẹ̀ má jẹ́ àṣẹ yàtọ̀ láàrin ẹ̀ kájọ kó gbogbo ẹ̀pọ̀ tí wọ́n dé sẹ́mi àwọn tó champion ìròrí yẹn àwọn ìfọwọ́nù náà ni àwọn tí wọ́n sì jẹ́ ṣíàmánú rẹ̀ àwọn kọ̀ọ̀dọ́wì ni. kẹjá máa àwọn wà lọ́ máa ṣe wọ́n mọ̀ lọ́ máa ṣe ziyara àwọn ṣíà nílùú wọn wọ́n máa kó àwọn ṣíà náà wá sọ́dọ̀ wọn kódà ṣíà ó tún máa kírun fún wọn wọ́n máa kírun lẹ́yìn ṣíà ṣíà ó sì ní ẹ́fà kírun lẹ́yìn tiwọn àwọn náà mà bẹ́ẹ̀ torí ẹ̀ sábà ti gba ṣíà kan lálejò òun ni ó jẹ́ ní ó dìídì wọn kírun tó kọ́ àwọn pé kò ní kírun lẹ́yìn tàwọn. títí táwọn náà bẹ̀rẹ̀ ìgbà sásánù bánú wà ní àdìdí ìnváìtì àgbàlejò ṣíà láti ìránì tó jẹ́ abẹnugan ní àgbàlejò ẹ̀ sí márkàzì wọn tó jẹ́ sẹkítírì àwọn wọn agbàlejò ẹ̀ síbẹ̀ wọn atọ́jú ẹ̀ gbalé fún ṣe gbogbo ẹ̀ fún tọ́jú ẹ̀ yóò tún sọ wóróworó láàrin wọn yóò tún ṣe kínní tó tún padà síbi tó ti wá lórúkọ yóò fi àyè àti kí mùsùlùmí ó papọ̀ má ti da má ti kó gbogbo ẹ̀ kalẹ̀ nìyẹn tó wá di aburú kalẹ̀ lẹ́nìí tó kọ́lọ̀ kó bá ní ṣe dáadáa fún àwọn àfáà sùnnà àwọn nǹkan yẹn òun ni gbogbo àwọn ṣe kọ̀rọ̀bì ti rí látọdún tó ti pẹ́ àtàwọn àfáà mi náà àwọn àfáà sùnnà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti rí tí wọn fi dákẹ́ lórí ọ̀rọ̀ wọn tó tí wọn fi jẹ́ káyé ó mọ̀ ẹ́ pé àwọn Ikhwanul Muslimun táwọn àwọn òye pé ọmọ ìyá wa dáadáa ni wọ́n yìí àwọn eléyìí ọ̀daràn ni wọ́n o wọn kó mùsùlùmí lé ṣíà lọ́wọ́ tá a bá ṣe kínni tá a bá ní ìfura o wọn ó sọ mùsùlùmí di ọmọlẹ́yìn ṣíà so kọ́lọ̀ kó bá ní san gbọ́ àwọn afá dáadáa kó bá ní san wá ní ẹ̀sán olóore so eléyìí ni tí àfa wa Abdullahi ibn masoud tó sọ nípa àwọn sàábì ànábì wa muhammad sallallahu alayhi wa sallam so tí al-imam ibn abdul bar tí wọ́n mú jáde nù síra àwọn jami'u bayan al-ilm tí ń sọ̀pọ́tì tí àfa wa al-imam ahmed tí wọ́n mú wá pé usulu sunna indana atamasuk bima kana alayhi ashabu rasulillahi sallallahu alayhi wa sallama wal-iqtida'u bihim ìpìlẹ̀ sunna lọ́dọ̀ tiwa òun náà ni wípé. ká di táwọn sàábé ń bẹ lórí ẹ̀ mú káwa náà dúró sórí ẹ̀ wọn lọ ká má so eléyìí jẹ́ ntọ́lọ́ ń sọ tá ànábì sọ kódà tí àwọn sàábé gan tó máa ń sọ fún àwọn tó wá lẹ́yìn wọn. wọn wa fún wa ní táìmù tuntun àbí hmm? ó kù dé so bákan náà alimami Ahmed wọ́n tún mọ̀ wáyé pé watarkul bid'ah ìpìlẹ̀ súnà lọ́dọ̀ wa lára òun náà ni gbígbé àdáda lẹ́jù sílẹ̀ wa kullu bid'atin fahiya dalalah kásì gbà pé gbogbo àdáda lẹ̀ kìí ṣe ìmànà ìṣìnà ni gbogbo àdáda lẹ̀ pátá ìmànà kọ́ ìṣìnà ni torí ẹ má jẹ́ kí àdáda lẹ̀ kan ẹ má jẹ́ kí bàbá ṣe gbé kalẹ̀ kó wá kún yín lójú kẹ máa fẹ àtàwọn aṣọ ah, pélé iná wàá dáa ni ẹ má ṣe èméjì lára tí súnà dúró lé lórí ni tarkul bid'ah tó o bá ń ṣe bídí àtẹlẹ gbé bídí alẹ tó o bá sì ṣe é nìyí má bá wọn kópa ńlẹ kó o sì gbà pé gbogbo tó bá ti jẹ àdádálẹ̀ gbogbo ẹ̀ pátápátá ànànà sókè náà pèlè àdádálẹ̀ òun náà ni má òbí fàyílá shari'ati islamiyya gbogbo tí wọ́n bá ti fi kún ẹni tó jẹ́ òfin islam níjọsìn ara ni ní àjẹ ọkàn ni láwọn gbólóhùn tá a fi ń ṣe ìjọsìn fọlọ́wọn ọba ni gbogbo ẹni tí nǹkan bá ti so mọ́ àdádálẹ̀ ni. àwa ní wo bábá ti gbé kalẹ̀ ká máa wò pé á ah, ẹ jẹ́ wàá sọ pé àwọn ẹni yìí náà ṣe máa ń ṣe wá ń ṣe iṣẹ́ ẹ wàá sọ pé ẹ máa wò bẹ́ẹ̀. usulu sunna tí Imam Ahmed sọ. So, tó sì lẹ́rìí wọ́n ní wàtẹ́rùkùl bídàáyì ká sì gbé gbogbo àdádálẹ̀ jù sílẹ̀ ká gbé gbogbo àdádálẹ̀ jù sílẹ̀ wa kullu bid'atin fa hiya dalalah ká sì gbà pé gbogbo àdádálẹ̀ ànú ni èyí pé ká máa pẹ́ àṣẹ dídí ànìkan kọ́ so èyàn ṣe ọ̀tọ̀ ọ̀tọ̀ ni kéèyàn máa pọ̀ kéèyàn máa ká kéèyàn máa ká àánú bídíà lórí bídíà èyí náà ìyẹn tí ìdó kí ni àwọn tmc tẹ̀sán kí ni tán kí ni tán ṣe tí tó takò súnà wọn ni à wọ́n máa ń ṣe zikrul jama'i wọ́n máa ń ṣe zikrul jama'i wọ́n máa ń kójọ lóṣooṣù tá máa ń jọ ń ṣe àdúrà zikaru papọ̀ tí wọ́n láwọn ń ṣàdúrà papọ̀ lóṣooṣù wọ́n ní ẹ náà ló wá tó à ṣé kò tó kódà bójú òun nìkan Imam Ahmed ní wàtárùkù ìbídàì àti gbígbé bídíà jù sílẹ̀ wa kullu bid'atin fa hiya dalalah kéèyàn sì gbà pé gbogbo bídíà kò sóríire ń bẹ àná ni ìṣìnà ni tó o dínkù ìdààmú ayé tán ṣe yẹn náà ìṣìnà ni wọn bẹ lórí ẹ kódà kó dùn nìkan náà ní bẹ lọ́wọ́ nù bídíà wọn ni ẹ ṣe a lè bá wọn ṣe ká tún wọn ṣe hùn ọ̀rọ̀ méjìlá ń dàpọ̀ yẹn ẹni tó bá ṣe mistake náà máa ń pèsè àkíyèsí ẹni tó bá ti mú nǹkan ní ìlànà pé báwo ṣe máa ṣe nù. No tí ò bá ti tẹ ọlọ́run wa ni kò fà wọ́n lẹ̀ ní kò nu wa ni wọn ní kò tún àwọn ṣe tí ò bá tẹ ọlọ́run kò nu wa lẹ́yìn tó gbọ́ ẹni tí ó bá padà ń gbọ́ yé pé zikiru jamani ò dáa kódà tó bá ti ń bá wọn ṣe é rí tí ò bá padà tẹ lọ́rùn máa ń wọ̀n èé gbà tó ṣe látara rẹ̀ yóò kú ònu wọn gbẹ̀yìn ni yóò kú òní. kódà tó fi máa zikiru jamani tàwọn oníṣúfì náà kò sí yàtọ̀ láàrin tiwọn àti tàwọn oníṣúfì ilaha ilaha ilaha kò sí yàtọ̀ mbẹ́ ìjọ tí wọ́n bá ti gbọ́ yé pé ntẹ́ ń ṣe yẹn bẹ́ẹ̀ sì jọ ń gbó bí ajá o kò dáa kò bá ṣẹ̀rí àmú tó o bá ti fẹ́ pe mùkádàmù àbíṣe rẹ sákèjì ó ń báwọn ẹni ọlọ́run ti ṣe é nù tí o bá ti tẹ ọlọ́run kó nu wa tó wọn yọ ẹ kú òní wọn à ń sọ fáwọn ògbé e lẹ kò sí nǹkan tó fà torí wípé wọ́n mọ̀ọ́mọ̀ kan tó gbé e kalẹ̀ bẹ́ẹ̀ kì í ti pọ́n ṣe mistake wọ́n mọ̀ mọ̀ tó ẹni tó ń kúrò nínú rẹ̀ mistake ló ń fi débẹ̀ àwa náà ṣe súnfìrí bàtà wa débi súnfìrí mistake la fi débẹ̀ mistake yẹn dẹ̀ ni pé bá a ṣe rí wọn tán máa ń kójọ tán máa ń ṣe àzìkárù papọ̀ tán máa ń ṣe àzìkárù papọ̀ tán ṣe dékòrò jàmáà gbé tàwọn tmc nǹkan kan a rò wípé ìmọ̀nà ni tí àwọn ilé màá dá màá múra síjọ sí kódà wọn tó ń kójọ pọ̀ ó wù wá ó wọ̀ wá lójú àjọ ìní wọn àṣetúfí ó fẹ́ tó bí ọdún mẹ́wàá tó táwọn ti ń bá wọn ṣe àtúnkò ládùúgbò bíi tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ ní àtúndàdúgbò bíi iná àtúnkọ̀ntínú lọ ni ṣùgbọ́n yóò lòdì pé agbọ́ yé pé kìíní ìyanu ni tá bá wọn ṣe mọ́ ariwo tí àwọn ṣe wo àti mùkáràbù wa ń pa ni pé ayé lókù ti ń wá ìrọ̀ náà ń pamọ́ wa ẹnìkan ń bẹ musa la wọn ń pè é ẹnìyẹn jẹ́ junior fún wa ń lè kéwọ́ so ó máa ń súnmọ́ mi gan-an láti ṣàwọn àǹfààní kọ̀ọ̀kan àwájọ ajáde lè kí oúnjẹ náà èmi tẹ̀ ti pa wọ́n ti mi ti máa bá wọn ṣe kínní yẹn mọ́ bá a ti wá jáde àwájọ ń lọ láàárọ̀ náà ni ó wá jẹ́ àsìkò ìgbà tí a máa ń lọ ṣe mòlídìí nàbí ìkan ní ìlú òkè so wọ́n ti gba àwọn mọ́tò mọlù ẹ sáwọn ń gbà wọ́n ti gba mọ́tò mọlù ẹ wọ́n ti gba mọ́tò kínní gbogbo àti wọ́n ń gbà wọ́n ti gbà á mo ti wọn lọọkan máa sọ mo ní tá a bá díbẹ̀ ń sìn máa kí mùkádà tí n bá kí wọn àgbọn tí wọn sọ fún un. bá a ṣe wá díbẹ̀ báyìí náà sáwọn àlejò ẹ bá sọ àti nìkan nìkan. ah kamali ah oṣù wa fi tọ́lọ̀ ńlẹ̀ ó wá wá má kíní kankankan ṣé wọ́n lọ rẹ́ rẹ̀ ayé olókù ti ń wá kiri ń sìn o ayé olókù ti ń wá kiri ń sìn o kò fẹ̀sìn ọlọ́run mọ́ nígbà tá a kó báyìí náà àtìyàn kan bú sẹ́yìn mo ní gbọ́ sí ayé mo ń wá kiri táyé mo ń wá kiri àbí súnà tó títí ẹ lè rí wọn tún ṣe bíbọ̀ káàsì tó kú òní apàkíyèsí in fact ó lẹ́nìkan tó já sí pé senior mi lòun nílé kéwú ó jáde kémi tó jáde nílé kéwú nìyí mo bá ń bẹ̀ lọ́dọ̀ tí mo ká dààmú ni nígbà tí mi dádúgbò yìí ń bù ń bẹ̀ àtúnjọ ń ṣe wúrì bí àjọ ń kọ̀ǹtínú lórí ẹ̀ ni ìgbà tó gbé mi ti ń gbọ́ yé mo fẹ́ takò sọ̀látù fàtíjọ́ kan wà ní àlùwàlá afẹ́ ṣe ayélujára náà ni èmi náà fẹ́ bá wọn ṣiṣẹ́ òun bọ̀ tèmi ti ń kọ̀ǹdẹ́mù ẹ̀ fún wọn ni máa ní ẹsẹ̀ gbọ́ náà pé sọ̀látù fàtíjọ́ ń kà yìí kí lè rí sí i à kò sọ sọ̀látù tó dáa tó àmọ́ sọ̀látù Ibrahimiyya ń kọ́ àní sọ̀látù Ibrahimiyya báwo mo ní à mo ní ṣé ẹ̀ ẹ̀ sàlátù tó yẹ kéèyàn mọ̀ ní èmi ti ha bámu ní ẹ̀ka wàláì kò rí ìka ẹni tó ti jáde sánáwì tètè pẹ́ ìdẹ̀fẹ́ wọlé kéwo ó ti jáde sánáwì kò sì rí sọ̀rọ̀ àtúbìrà ní àkà ilé àlùwàlá láti jọ ń fa ǹjọ́ náà mo lóun nìyẹn sìn ó ní àsàlátù tá nàbí ìfẹnu ara rẹ̀ kó àwa mùsùlùmí pé ká máa ṣe fóun òun lẹ̀ ẹ̀mọ̀ yẹn ẹ̀ sì ti jáde sánáwì ẹ̀ wàá mọ sọ̀rọ̀ àtúbìrà ní kó dán lẹ́nu yín bọ́tà ẹnìkan sọ̀ràtù kùnjínà ẹnìkan jẹ́ àràtù kàmáàlì ẹnìkan gbogbo àwọn àsàràtù tó yẹ pé ẹnìkan ló kàn gbélé ọ̀rọ̀ ni ẹni tí mò ń sọ yìí tó fi dòní kò kú mẹ́ gbogbo tí mo bá a fà ní kì í sọ nìkan àtàwọn míì náà tá a jọ tóra wa tá a lè jọ fi máa jagun mà ní mo bá wọn fa nǹkan ní ọ̀pọ̀lọpọ̀ wọn dòní olóòní kò kú ẹlòmíì padà kú mẹ́ ṣé mo ti padà pàdé ẹlòmíì tó náà padà ń tún náà padà ń dùn but ẹni tí mò ń sọ pé kò rí sọlátù ibrahimiya kà yìí ó sì jáde sanawi doni olónìí kò sí kó ń bẹ tó bá ti kó ń bẹ lẹ́yìn ìgbà tí mo rí ìgbẹ̀yìn bí oṣù méjì sísìn ló ó sì wà ń bẹ. so torí pé àṣìṣe kọ́ mistake kọ́ wọ́n gbé ilé pé ìlànà táwọn máa fi sin lọ́wọ́ nìyẹn ẹ lè rí ìgbà lọ́wọ́ wọn tẹ́ bá gbà ẹ ti dín ẹ̀sìn wọn kù ni. so ìyàtọ̀ tó bẹ láàrin ẹni tó ṣe mistake tẹ́ kọ̀rẹ́tì pé àtìní yìí mistake ni má ṣe má àtúnjáde kó ti gbélé pé ẹ̀sìn ni tẹ́ bá ti gbà lọ́wọ́ rẹ̀ ẹ ti gẹ̀sìn lọ́wọ́ ènìyàn torí ẹ̀ lẹ́ẹ̀fi ní sọ̀rọ̀ bọ́ pé ẹ já bá wọn ṣe ká fún wọn ṣe hàn kò pọn dandan kẹ́ ẹ bá wọn ṣe kẹ́ ẹ tó fún wọn ṣe kò pọn dandan kẹ́ ẹ jókòó tì wọ́n bẹ́ẹ̀ ṣe ń sọ yìí káwọn náà lọ máa ka nǹkan tó bá lè kà lórí ẹ̀ka lọ máa ṣàtúnṣe ìbálàfà tó bá sì fẹ́ ṣàbòsí wọn máa bí wọn máa tíra tí wọ́n kóòtù báyìí wọ́n rí ibùn bá ti kan kóòtù wọ́n rí ọ̀sẹ̀mínú kóòtù tó bá ti àbòsí. tó ká lọ́ máa ká ibùn bá ti ọ̀sẹ̀mínú náà ká ń kóòtù ń dá àbòsí náà ká lọ́wọ́ bí ká ti kọ̀ndẹ́mù ẹ̀. tó àwọn ilé àwọn nǹkan tó clear nínú àwùjọ ni so a máa ń gbé bídí àjò sílẹ̀ yọ ipá gbèjì sílẹ̀ nìkan a tún gbà pé gbogbo bídí àkòsí bó ṣe lè wò kó rí àmì ìṣìnà ní bídí à. so àwọn anímọ̀ wọ́pẹ́ ṣé torí yẹn náà láti wá sọ pé wẹ̀ẹ́ ṣáà lùsùn náà ẹ dákun bídí àmìlò làwọn afa àzọkí máa ń yọ lẹ́nu súnà náà pẹ̀lú rọ́tà ń pa fúnra wa bídí àmìlò làwọn kàwárí jù kó sí bídí àmìlò tẹ ẹ bá ka ẹ̀sùn bídí àtọ́rùn kàwárí jì ní àwọn kàwárí jì àkọ́kọ́ bóyá lè kàdú méjì lọ. الخروج على الحكام وتكفير المسلمين وصوت المسلمين كما gbógun ti àwọn olórí láti máa fi àwọn tó bá dẹ́ṣẹ̀ ní kékeré so kò sí nǹkan tó mú wa máa gbógun tó lórí náà wọ́n gbà kó lórí yẹn ti di kèfèrí náà ni so ẹyọ ọ̀kan náà ló padà ń padà sí ìfojúwo pé o dẹ́ṣẹ̀ o ti di kèfèrí ni so tẹ̀kíìrù nìkan náà lẹ́lẹ̀ rí yanjú sí wọn lọ́rùn ibi yòókù ànádi pàṣẹ wọn pé wọ́n da nírun wọ́n da aláwẹ̀ wọ́n da ní kuraani kíkà wọn ànádi ó pàṣẹ gbogbo ẹ̀ tí ó dé lọ́wọ́ adé pé ẹ tẹ́wọ́ ibi díẹ̀ ọ̀kan náà lè fi wá jẹ́ àlùsùn sẹ́yìn ò bá ti gbé bídí ẹyọ kan òun lẹ̀ pé a bídí ẹyọ kan tó ṣẹ́kù ìní gbé lẹ̀ kì í sáà lùsùn náà kò ṣe súnfí má kò ṣe gbọ ẹ̀ má wá sí gbọ́mọ́lì náà a ìní ti yí lẹ̀ o kò tí ì dáa lùsùn náà nìyẹn. so al-imam ahmed ọ̀rọ̀ tí wọ́n sọ òlélẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sì sọ yìí òun náà lẹ́yìn so a lè kó tiẹ̀ torí àsìkò gbogbo àlàmẹ̀rí tó sọ pé ká má ṣe bídíà gbogbo àná láti gbọ́ gbọ́ gbọ́ gbọ́ ẹ̀rí lẹ́nu àwọn àfáà tó ní ká má ṣe kí ni ká má ṣe bídíà ká jìnà sí bídíà tó ẹ̀rí òun náà ni Imam Ahmad fi sọ̀rọ̀ wípé ìgbé bídíà jù sílẹ̀ lára foundation sunna ni tí ẹ bá fẹ́ mọ sunna lára tí ó mọ̀ lé lórí òní gbígbé bídíà jù sílẹ̀ lára tá a máa mọ sunna lé lórí òní ká gbà pé gbogbo bídíà bó ti wù kó mọ téèyàn bá ti ń ṣe tí ò bá ti sílẹ̀ ẹnìyẹn ti ń bẹnu àná kò sí nínú àwọn àjọ tó là ká náà ṣe kí ni tó sọ ló fàǹgbà tí wọ́n béèrè lọ́wọ́ àwọn ṣègùn bá nípa tablig nípa ikhwan muslimun wọ́n láwọn ò lè kà wọ́n kúnnú àwọn àwọn ò lè kà wọ́n kúnnú àwọn wọ́n ní sí ara àwọn seventy two tó sọnù òní wọn wọ́n níbẹ̀ ni wọ́n níbẹ̀ ni iṣẹ́ yóò sọ náà nìyẹn kò tí ń tẹ́ fẹ́ sọ jù ẹ lọ ní ó bí ẹgbẹ́ ń ti di ara alùsùn náà àbí tíríkọ́tò fíkọ́tù dọ́là àbí nàìjíríà méjì náà ní fírọ́ọ̀kù fíìmù tó jẹ́ fíìmù àánú àti fíìmù ìmọ̀nà so bídíà sì ni kálukú máa ń jẹ́ àánú ló máa ń bẹ lórí àánú bá pé kó lu bídíà ti ń dọ̀ lẹ́lẹ̀ so ẹni tó bá ti ń ṣe bídíà ó ti wà nù fíìmù àánú so ẹni tó bá ń ṣe súnà tí ó ju bídíà alẹ̀ ó ti wà nínú àwọn ìjọ ọ̀la so ní sẹ́tẹ̀ bíríkì ò ṣe bídíà ni wọ́n ń ṣe bídíà lọ́dọ̀ kí ẹ sọ pé ń bí díà ni wọ́n ah, tí wọ́n ṣe bí díà ẹni tó wá lọ pẹ́ ń pe tẹ̀blígì ló ń bí díà ẹ bí kí ṣe tẹ̀blígì ò ṣe bí díà ẹ di ah, tẹ́ntẹ́ntẹ́ ẹ dákun ṣe wọ́n yìí ṣe bí díà bí díà àwọn báwọn náà àwa wí nìyóò kù. mọ́tò yẹn ló ń bí díà tó túmọ̀ sí wípé wọ́n sọ pé kéfìrí ni kò túmọ̀ bẹ́ẹ̀ lórúkọ téèyàn ń jẹ́ tẹ́ ẹ̀ bá jẹ́ ó mọ̀ pé bóun ti jẹ́ nìyẹn bóun ló ṣe mọ̀ fóun ò dáa tó fi kílẹ̀ èèyàn ń jalè ń sẹ́ ní ẹ má pe lólè kí ni ká wá polè tẹ́ẹ̀ bá polè lólè kò ní mọ̀ pé ìwà burúkú lòun kò ní polè lẹ̀ fẹ́ àwọn ẹ̀jẹ̀ àwọn ìfáàlì mùsùlùmí àtàwọn ẹ̀tọ́ tó wọn ti ń bẹ láwùjọ wa yìí tẹ́yìn náà mọ̀ káàkiri òun lẹ́kọ̀ọ́ ni nìbàdàn ni ní ìlú káàkiri ní wo ní lọrin káàkiri tí gbogbo wọn sà yẹ tó tó síbẹ̀ ní tẹ́ bá pọ̀ wọn lórúkọ tí wọ́n jẹ́ ní áá kí ló dé ó ti lé ju ẹ̀dá kan kí ló le jù ànábì ní kúlù bídíà ẹ̀ mọ kúlù ní kódà tó bá jẹ́ yọ ọ̀kan ó ti kó sínú tá ànábì sọ kó jẹ́ pé yọ ọ̀kan lèyẹn ṣe ànábì ní gbogbo bídíà ànú ni kó bá jẹ́ pé yọ ọ̀kan lèyẹn ṣe nú ẹ̀ ànú náà ni kó bá sì jẹ́ pé méjì bánu rẹ̀ ṣe pọ̀ sí nìyẹn. tó torí ẹ̀ ntí kálukú bá jẹ́ náà ni wọ́n fi pè é but ẹni tó bá mọ̀ kó òun bẹ lórí ọ̀nà àánú ni kó ṣe kí ni kó kú lórí ọ̀nà àánú ìlànà tá a máa ń tẹ̀lé onímọ̀mù ahmed kọ́kọ́ ti síwájú yẹn tó téèyàn bá fẹ́ kó sínú bídíà ìlànà tí ó tẹ̀lé ni pé kó dúró sí ní táwọn sàábé ń bẹ ní orí rẹ̀ kó sì máa wo àwọn sàábé kọ́ sí má kọ́ sí hasanul banna má kọ́ sí kí wọ́n ti ń pè é tijaniya má kọ́ sí kọ́dìrí abdul má kọ́ sí anybody kọ́ sí àwọn sàábé gbàmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń spread ìmọ̀ òdodo gba ìmọ̀ lọ́dọ̀ wọn àmọ́ àwọn tá a fẹ́ wò kọ́ ṣe pín báyìí náà ń ṣe àwọn sàábé ni ibi tá a bá ti wá rí mistake sàábé tá a sì ti rẹ́rìí tó tako mistake òun ni àyẹ̀wò àti pẹ́ńpà àti ká máa kọ́ ti sàábé òun à á ṣe yìí náà lẹ́sìn máa rí mi tí wọ́n máa sọ pé ẹ ìdarí sàábé náà tó ṣe kùrú jù lórí olórí wo náà ṣe kùrú jù lé lórí jàre tó bá dẹ̀ ṣe ni mistake ni tèmi gbà tó ń fẹ́ ṣe àwọn kan àwọn kan sọ pé ah, Obama dá sí kinní yìí sọ ẹnu wọn ò kò lé lórí ẹ ti wá fi àwọn tí wọ́n ní mọ́ dá sí lẹ́nìí tẹ́ẹ̀ ní múlànà àwọn yẹn pé ẹ wà lọ dìmọ́ ẹni tó dá sí pé òun ṣe mistake gbogbo àwọn eléyà láti lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ so méjì yìí lára tí Imam Ahmad ti síwájú nù wá insha Allah ta'ala gbọdọ̀ tó lọ́mọ ti kádàrà wípé àwọn òfò ráyè ní usulu sunna yìí náà làá máa gbé yẹ̀wò títí tọ́lá ó fi ní kábàá débi kanjọ́ kan abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó fẹsẹ̀ wa múlẹ̀ lórí súnà ní ìmúlẹ̀ tòdodo bákan náà kó sì fi súnà rinlẹ̀ sínú ẹ̀mí wa ní ìfirinlẹ̀ tòdodo bákan kó sì jẹ́ ká bídíà ní àánú ní rírí tòdodo kó sì jẹ́ ká súnà ní ìmọ̀nà ní rírí tòdodo bákan náà abẹ́lẹ́ wọn subhanahu wa ta'ala gbóntàtọ̀rọ̀ ládùúgbà ìkọlọ̀ kó gbà lórí wa kó gbà lórí àwọn aráalé wa kó gbà lórí àwọn àrọ́mọdọ́mọ wa. ولا لا إله إلا الله وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه